ẹ ọlọ́run á máa gbàdúrà wa sísítà mi. ẹ ṣeun mà àdúpẹ́ o. ẹ ṣe olóòtú orúkọ tèmi ni Tessy Show ni gbogbo ayé mọ̀ mí sí worldwide Abọ́sẹ̀dé bó tẹ̀ ti lè jẹ́ pé ọmọ bàbá ọlọ́pàá ni mí ọlọ́pàá ń bàbá mi mo wá kúkú pa gbogbo ẹ̀ pọ̀ tẹ́sí ṣò abọ́sẹ̀dé ọmọ bàbá ọlọ́pàá ṣáwárí tẹ́sí tẹ́sí tí gbogbo ayé ń pè orúkọ ìsàmì mi I was born and raised from Catholic ìyẹn ni pé láti ẹ mọ̀ pé àwọn kátólíìkì òun lèmi Teresa òun ni tẹ́sí ó dà bí bá máa sọ bí ogbó ayé ṣe é pè màá ní orúkọ mi ní tẹ́sí show abọ́sẹ̀dé ọmọ bàbá ọlọ́pàá ìyálòde amúlùdùn ambassador amúlùdùn worldwide káàkiri orí mẹ́rin àgbà ńlá ayé yèyí agbáṣàga ọba obìnrin olùṣètò òní ọmọ bàbá ọlọ́pàá orúkọ tèmi nu lápèdélẹ̀délẹ̀ ẹ má jẹ́ alágímọ́ <laughs> mi gan bí mo ṣe wà mo kọ̀ wé gèlè sí ni kí ló bù kan tó gbé mi wọlé mo ti ṣí ilẹ̀ ṣàmọ́ pé wọ́n ní yorùbá ló làṣà yorùbá ló nìṣe ọgbọ́n yorùbá ò kéré àwa gbọ́dọ̀ sọ pé torí pé ayédáyé òyìnbó ká máa fojú egbò ká máa fi tẹ̀lẹ̀ a lè sọ pé torí pé a wà nílùú òyìnbó ká wá gbàgbé ibi tá a ti ń bọ̀ àṣà wa látòrí irun dídì aṣọ wíwọ̀ ọ̀rọ̀ ẹnu wa ìrìnsí wa a kò gbọ́dọ̀ gbàgbé ibi tá a ti ń bọ̀ bẹ́ẹ̀ ni bí mo ṣe ṣe irun mi tẹ́ bá lọ wo orí ayélujára mi bí mo ṣe wà yìí pàkọ́ ẹlẹ́dẹ̀ gan ni mo dì sórí bí mo ṣe wà yìí bẹ́ẹ̀ ni mo sọ fún yín

Mm, ó dà ẹ ṣe olóòtú mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ṣáàrí inú mi máa ń dùn tí n bá bá ẹni tó dàbí tèmi pàdé torí èmi máa ń sọ̀rọ̀ gan ohun tó jẹ́ ìwúrí fún mi lákọ̀ọ́kọ́ ni pé mo gbé àṣà ilẹ̀ wa lárugẹ nílùú òyìnbó pàápàá jùlọ nílùú amẹ́ríkà ṣẹ́ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ló jẹ́ pé àwọn míì kò ṣe gbogbo wa o ló jẹ́ pé ta bá ti délùú òyìnbó àgbàgbé àwọn ibi tá a ti ń bọ̀ fúnra mi ni mo jókòó tí mo ronú pé ẹgbọ́n náà tá a bá lọ lú òyìnbó ọ̀pọ̀lọpọ̀ wa àbí tá a bá lọ sílùú nàìjíríà wa tá a wà nílùú òyìnbó yẹn mọ̀ bínú ọ̀pọ̀lọpọ̀ a kì í lè lọ sínú ọjà káwọn nǹkan tó ń ṣe ṣe mọ̀ pé àwọn olóyìnbó bẹ́ẹ̀ ṣe ń sọ òyìnbó bíi tọ̀pẹ́rẹ̀ ẹ máa ń pè wọ́n ní documentary ìyẹn ni pé èmi máa ń ṣàwárí nǹkan ni ní tèmi tẹ́yìn máa ń pè ní documentary ṣé rí tá a bá wò àwọn ọmọ àwọn ọmọ wa kan wà tó jẹ́ pé amúwá láti lo nàìjíríà wá sí lóyìnbó tẹ́ bá bèrè lọ́wọ́ ẹlòmíín pé irú wọn ò mọ̀kan tó ń jẹ́ bẹ́ẹ̀ àwa kan náà tó wá wà tá a ti wà nílùú òyìnbó tipẹ́tipẹ́ ẹ lóòótọ́ London ò jìnnà sí nàìjíríà torí six hours ni ṣùgbọ́n amẹ́ríkà jìnnà gan débi pé ọ̀pọ̀lọpọ̀ wọn ti pẹ́ náà ti lọ lẹ́gbẹ̀yìn wọn ò mọ bá ṣe ń ṣe ṣùgbọ́n gbogbo ìgbà tèmi bá ti wá lọ lé ṣẹ́ni kò ń ti èmi lójú mo ṣe wà yìí o wọ́n ti bú mi rí lọ́jà kò sọ́jà tí mi kì í lọ tí n bá ti lọ Nàìjíríà bí mo ṣe ń lọ ọjà ìkan wà ní Kútọ̀ l'Ábẹ́òkúta ni mò ń lọ síbẹ̀ Kòdó l'Ábẹ́òkúta ń bẹ̀ tí bá tún pọ̀ mẹ́ màá tún gba Ọ̀yọ́ lọ nìbàdàn ọjà agbẹni ni kò síbi tí mi ò ń dé wípé ká lè máa kẹ́kọ̀ọ́ ká má gbàgbé ibi tá a ti ń bọ̀ àwọn nǹkan yìí ó dẹ̀ máa ń wú èmi lórí kò sí gbà náà tí mo lè lọlé ẹ wò kọ́ ni tẹ́sí wá rẹ́sì máa ní mo ti gbọ́ rírẹ́sì tèmi ni pé kí n máa lọ sọ́wọ́n abúlé yẹn kí n máa lọ sọ́wọ́n ọjà káàkiri ká mọ̀ nǹkan tó tún ń ṣẹlẹ̀ nílùú wa àǹtí mi ẹ ẹ bá ti mọ̀ pẹ̀lú èbó lẹ́yìn tiwa bẹ́ẹ̀ bá rí mi nílé ẹ lè sọ pẹ̀lú èbó mo ti wà èmi tí mo gbẹ màá gbẹran nọmọ sókè báyìí mo lè ná lánàá pa. <laughs> sabe? é seu mal.